الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقبل فو الله kọlọ́n kó gba sọ̀lá sí wa kọlọ́n ṣe àlékún ìkẹ́ àti ìdẹ̀rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo tí a fẹ́ dáadáa kọlọ́n kó ṣe fún wa èyí tí a fẹ́ láburú kọlọ́n kó gbé jùlọ sí wa kọlọ́n kó jọ kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ọmọ ìyá wa tí ó jáde láyé lánàá abẹ́lẹ́ wọn bá kọ́lọ́mbà wa forí jì wọ́n kọ́lọ́mbà wa kẹ́ wọn ìkan nínú àwọn tí wọ́n jẹ́ ìyá fún wa ládùúgbò àti inú àwọn ọmọ ìyá wa àwa tí a bá mọ àfa Yusuf ní junction Olúwaṣeyì wa ń bí tẹ bá ti ṣe dé junction wa ń tẹ bá cross tẹgbẹ náà tẹ ń lọ báyìí wọ́n ń ta provision biscuit sweet ní shop báyìí àfa tó ga tó ní orúkọ báyìí ni so àbúrò wọn ló jáde láyé ó ń bọ̀ láti Sokoto Sokoto náà ti ń ṣiṣẹ́ veterinary doctor ni wọ́n so wọ́n wá post wọn láti Sokoto yẹn ṣé bí allocation àbí kí ló máa ń pè so wọ́n ṣàpadà gbé wọn wá sí Ìbàdàn bí so wọ́n fẹ́ wá resume lánàá Monday ni wọ́n gbéra látàárọ̀ Sunday ṣùgbọ́n látara báwọn ọ̀nà wa ṣe rí kódà bọ̀dá yìí wọ́n náà sì bá màmá wọn sọ̀rọ̀ di aago méjìlá lálẹ́ wọ́n fi ẹ̀ sọ fún torí pé wọ́n bímọ sí ọmọ yẹn pé òrùkọ ọmọ yẹn sì lè pọ ọmọ oṣù mẹ́ta lọ́mọ tí wọ́n ṣẹ̀ bí màmá wọn sì lọ láti kò rí kò pẹ́ tí màmá wọn náà kó lọ́dọ̀ wọn ní Òṣogbo tó padà sékò kò sí ìpẹ́ rárá sọlọ́ sì kí màmá wọn pé ọkọ ah, ọ̀rọ̀ ọmọ pé ṣé ọ̀nà tí wọ́n gbà kọjá gbogbo bí wọ́n ṣe wá tó padà náà nìyí so wọ́n sì sọ̀rọ̀ di bíi twelve nígbò yá ni communication network ò sí mọ́ later lọ́kọ̀ máa rí call bóyá bíi aago méjì wọ́n sọ fún wọn pé ẹni tó ní fóònù wọn l'accident àwọn òdẹ̀ sì rí èèyàn rescue àwọn so látara bí ìlú wa ṣe rí ẹni tó bá travel gba àwọn ọ̀nà yẹn á mọ̀ pé kọ́nà máa fi ṣú ẹ̀ṣọ́ wa ni tí ò bá jẹ́ ìdáàbòbò ọlọ́run tó pọ̀ lé wa lórí ìlú yìí ọlọ́run nìkan ló mọ iye ẹ̀mí tí ò bá máa sọnù láwọn ọ̀nà yẹn láwọn ọ̀nà yẹn insecurity lẹ fẹ́ sọ ṣé àwọn kan jí gbé ni ṣé tó lè jà ní ọ̀nà yẹn lẹ fẹ́ sọ ni lójoojúmọ́ torí àwọn ọmọ olè yẹn gbogbo ọmọ tó padà yìí sí kidnapping yìí sí gbogbo ẹ̀ lénìí wọ́n ti wà láwọn ojú ọ̀nà yẹn ti pẹ́ tí wọ́n dá wọn èèyàn lọ́nà kò dẹ̀ síbi tó ti ń àwọn èèyàn lọ́nà àwọn ibi tó bá ti di pọ́nà dá yẹn lọ́ máa lọ dúró sí mọ́tò gbọ́dọ̀ ṣe slow ni wọ́n á yọ sí yín lẹ́ẹ̀kan náà kọ́nà máa dáàbò ẹ̀bù wa. so Kwara state bí ní mọ́kúá ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ so wọn ò rí wọn gbé wọn nígbà táwọn èèyàn tún fẹ́ rẹ́síkì wọn lóru yẹn tà ẹni yìí ṣì ń lé so àwọn tó jẹ́ bíi bóyá ọlọ́pàá ni bóyá eh, vigilante wọ́n padà pàdé lọ́nà wọn náà lè gbé wọn lọ ẹ̀ eh, wọ́n ní láti ní police report medical report ìgbà kìíní kan report so ẹ̀mí èèyàn ò jọ everybody lójú nílùú yìí at least nínú ojúṣe irú wọn nìyẹn ẹ̀yin lẹ́yìn ṣiṣẹ́ àti security lójú ọ̀nà accident bá ṣẹlẹ̀ rescue ìlú wa ní gbogbo àwọn ọ̀nà yẹn kò sambulance kò sí kankan kò sí gbá kò sáwo kò sọ spítù láwọn ojú ọ̀nà láwọn emergency hospital tó bóyá ṣe yẹ kó wà gbogbo bẹ̀rẹ̀ kò sí lẹ́mi ṣe ń sọnù nìyẹn àwọn tó ń ṣe olórí lé wa lórí àwọn ti gbàgbé pé gbogbo péènì tó bá sọnù ní ìlú ọ̀nà àbí àwọn Umar radiyallahu anhu nígbà tí ìgbàláyè dé fún Islam àwọn ọ̀nà Umaru wá ń la ọ̀nà ọ̀nà tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó ẹ̀sẹ̀dẹ̀ ó fẹ́ sí i wọ́n ló wá ń sọ wípé àbóhùn ṣe wà yìí sí olóńgbò ìlú ìlú ìlú Mọ̀dínà tó bá kọjá lọ́nà tó bá ṣubú ó máa sọ fọ́nà ń jọ̀gbọ́n ibi àlìkìyàmọ̀ pé wọ́n náà wọn ọba Umaru tó jẹ́ àmírù lùmìnì òun ni òlànà tí mo fi kọjá tí mo fi ṣubú olóńgbò nìyẹn ká má àtúnṣọpọ̀ mẹ́ẹ̀dé nìyẹn kọ́nà ọba kó ṣàánú fún wa kó fi wá ṣe kó gẹ́ dáadáa ẹ wo àti ọdún táwọn ọ̀nà ìfi wà lẹ̀ ìkànnì ẹni tó jẹ́ senate president wa tẹ́lẹ̀ Bùkọ́lá Saraki public program lórí tv ló ti ń sọ pé ọ̀nà Ìbàdàn expressway yẹn owó ẹ̀ ń lọ àwọn làwọn tẹ mọ́lẹ̀ tí ò jáde gbogbo first time tọ́jọ́ ṣe pẹ̀lú àwọn Buhari wọ́n tẹ mọ́lẹ̀ ní ló fi jẹ́ pé nígbà tó wọlé second term wọ́n padà lọ yáwó tó fi ń ṣe ọ̀nà yẹn ni àwọn èèyàn tẹ̀sí wà bóòlù torí wọ́n ti gbàgbé àlùkìyà mọ̀ ẹ wo iye ẹ̀mí tó ń bọ̀ bẹ́ẹ̀ dá àwọn hospitals wa náà kọ́ ẹ woru mọ́mì àwọn àbúrò ìlú náà nígbà ọ̀rọ̀ sí wọn tó bá rescue wọn bẹ̀ yẹn ní ó ṣeéṣe bọ́mọ bá ti lẹ́mìí wọn lò lórílẹ̀ ayé wọ́n dé Ìkẹjà General Hospital ọsítù ìjọba wọ́n ní kò sí bẹ́ẹ̀dì ńlẹ̀ ẹ wọ̀rọ̀ tó ń rùn létí wọ́n gbá wọn yàn lọ sí ìtùtẹ̀ máa ní òsì bẹ́ẹ̀dì ńlẹ̀ wọ́n dé lùtù látòrí ìkẹjà wọ́n lọ lùtù wọ́n ní kò sí bẹ́ẹ̀dì. wọ́n ní kò sínú. ẹ́ kò sínú. torí wípé àwọn patients kan ti pọ̀ ju dókítà lọ. kò sí bẹ́ẹ̀dì. ẹ́ dókítà tó jẹ́ pé nílùú òyìnbó ni ó bá ti àtẹ́ǹdì sí bóyá èèyàn márùn lójúmọ́. bẹ́ẹ̀ ni. ní wọ́n tó bẹ̀rẹ̀ wọ́n tàkọ̀ sínú mọ́tò tó bá mú ìyọ̀ bẹ̀ wọ́n àtẹ́ǹdì sọ àdúgbò sínú mọ́tò wọn àtẹ́ǹdì sọ ìlú mọ́tò títí títí wọ́n ti stabilize wọn dẹ̀. béèyàn bá ráwọn doctors yẹn náà ń gbàgbé àwọn nọ́ọ̀sì bẹ́ẹ̀ tàánú wọn ṣe yín látàárọ̀ ni owó tó sì fún wọn lóòótọ́ ìyẹn ló ń bí wípé oníkálukú náà lọ lọ hospital fáńdọ̀ ẹ̀ private hospital. ẹ ìjọ mẹ́ta ló ti lò mo gbé project kan lọ láti bàbá tó bá gbé sílẹ̀tì láàrẹ̀ ìgbà yóò ṣe wá ṣiṣẹ́ lẹ́fà àbúrò kan ó wà gbà wá wòye lè pè mí bàbá ìwà gbà wá wòye àbújá mo kọ nígbà bí ètò àwọn sùúrù rẹ̀ níbi tọ́kọ̀kọ́jọ́ kan lábàtà àwọn sùúrù rẹ̀ ìgbọ́mọ sùúrù ẹ̀rọ tó lọ níbi ojú mi lọ bọ́ kan ọ̀kẹ́ ọ̀kẹ́ ọ̀kẹ́ àǹfààní má burú pé ọmọ tó sì ní ní ọ̀rọ̀ tó ti pé three days ó ti ṣiṣẹ́ báyìí. bó ṣe máa ń rí nìyẹn wọ́n láwọn wà ń kọ́ọ̀lù mr adéròlú kọ́nà bá ṣàlékún dáadáa o nígbà tó ti gbé àgbòdo bí sí mi lè má lọ lé wọn ọ̀nkọ́ọ̀lù yẹn tó bá lọ́wọ́ ọ̀nkọ́ọ̀lù ọjọ́ mẹ́ta náà ní mẹ́jẹ sọ yẹn obìnrin akú òlé for three days wọ́n tẹ̀ padà lọ sílé bó ti ń ṣe nìyẹn ṣòkan náà bá kó ṣàánú wa ẹ wo iye doctors tó ń kú nàìjíríà wọ́n wá dá broad náà complain wọ́n fa àwọn ṣe ẹrú lọ́wọ́ náà ni kò dẹ̀ sí téèyàn bá mọ àwọn ọ̀nà tó wà lábroad wọ́n máa ń treat ọmọ nàìjíríà specially ni specially ni látara pé kí ni wọ́n ti wẹ̀ pé lu wa náà tẹ́lẹ̀ àbùkù wúlò fún wa fara wa lu wa ìnira ló gbé wa wá ẹ wo gọ́vnà amosu ó sọ̀rọ̀ kan ní last week tí ò sì lè ju bí four five days lọ tó ní àwọn tó jẹ́ ìlú òyìnbó tó ń fún ọmọ nàìjíríà ní físà pé aláburú ni wọ́n aburú náà ń ṣe fún nàìjíríà. ẹ ẹ pé àwọn tó ń fọ́mọ nàìjíríà pé torí pé wọ́n ti ń fún wọn ní admission tó ń wá sólu wọn yẹn wọ́n fi kó bá nàìjíríà ni èèyàn kan wá comment ó ní but àwọn tó ń fẹ́ yín ní visa tẹ́ fi lọ fún medical trip àwọn tó ń fẹ́ yín visa táwọn ọmọ yín fi lọ kẹ́kọ̀ọ́ lóyìnbó kí wá làwọn ṣe fún nàìjíríà ṣé dáadáa lọ ṣe fún nàìjíríà bá burú báwo lórí wa ṣe ń ro ọ̀rọ̀ ronú straight o. Oh, wọn kì í ronú pé. ẹ wo nǹkan. ẹ wo nǹkan ẹ wo mọ́tí ronú. nígbà tí ọmọ lọ sí nàìjíríà. tó ní bá bọ́ wọn dìbò. bẹ́ẹ̀ni tó fọ́nà kó ṣe àánú fún wa ẹ̀dẹ̀ owó tó ń kó lọ ẹwà àwọn ilé tó ń ṣe mítìn láti jọ bí ìbọn kan bá ti ṣẹlẹ̀ àwọn wípé àti ibi gọ́vnà mẹ́ta làwọn kan wá ń sọ wípé flood ń ṣẹlẹ̀ àbí kí ni tí mo rí tó ṣẹlẹ̀ ní last week yẹn ní Ọ̀yọ́ state ẹ ó dàbí pé flood ṣẹlẹ̀ láwọn ibìkan náà bẹ́ẹ̀ ẹni ẹ ṣá kọ́mẹ́ǹtì pé irú àwọn aburú báyìí ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state gómìnà dẹ̀ lọ ṣe meeting káàkiri London lórí ọ̀rọ̀ party àwọn asọpọ́tì àtìkú àwọn òṣọpọ́tì ẹ̀ ohun tó ń bá kiri lò bọ́rọ̀ wọn ti ṣe rí nìyẹn sọ àfikọ́ náà bá kó ṣe àánú fún wa àti wọ́ náà ká máa bẹ náà lókun ká máa bẹ lọ́wọ́ ni bó ti ẹ̀jẹ̀ pàtó lé jákàn ní nàìjíríà torí pé àìmọye nǹkan tó lọ́ọ́ ṣe fún wa torí pé cheap labour làwa ń ṣe bá ṣe ń complain tó yẹn àwọn tó wà láwọn ọdún òyìnbó tó tọ́ wọ́n ń sọ́fà doctors rẹpẹtẹ ìyẹn náà fi ń fún àwọn èèyàn wa ní opportunity lọ́wọ́ pé ṣé doctor ni ẹ ṣé nọ́ọ̀sì yẹn tá a máa bọ̀ wá ṣe orí lọ́dọ̀ wa bí torí pé lọ́dọ̀ wọn mi ìrántí ratio yẹn ni ó ti ní iye èèyàn tí dókítà lè àtẹ́ǹdì sí kò sí bí situation ẹ ṣe rí bọ́n bá ti àtẹ́ǹdì sẹ́ni yẹn báyìí ó ti close for the day nìyẹn tòrọ́ náà gbà pa ọ gbọ́dọ̀ sinmi mo ní èèyàn kan tájọ close dáadáa tó ń gbé UK báyẹn Manchester kí ló ń ṣe ẹ àìní àkànná ń pè ní àìní àtó bá ń ṣe ọkùnrin náà tí nǹkan ọmọkùnrin ẹ pọ̀ tó lè wú yẹn ìgbà míì ó lè jẹ́ bí inú báyìí ló máa wú sí àwọn tó bá jẹ́ obìnrin pàtíkúlà obìnrin o tó ń ṣe nìyẹn tọ́nà bá fún lálàáfíà ó ti wà lẹ́nu ẹ̀ ń sìn bóyá láti last ó ti pẹ́ débi àti ètùtù ó ń sọ̀rọ̀ ní rẹ́gúlá bẹ́sì títí a ti fẹ́ pé ọdún kan àtìgbà covid wàhálà covid ló ti kò sí wọn àtẹ́ǹdì sí tó bá lọ lé ní sìn wá tún fún public hospital ló fẹ́ lò ó ní ká lóun lówó dé lẹ́wù yẹn ni òun bá ti lọ private torí private wọn ń bẹ̀ kò ṣeé kọlù fẹ́ntì ò bá lówó gidi lọ́wọ́ òun sì ni kò lọ́kọ látara ara ò yá yẹ kò lè ṣiṣẹ́ owó ìjọba ló ń gbà lóṣooṣù owó ìjọba tó ń fi gbà lóṣooṣù owó pé kébi má pààyàn kẹsà máa jẹ kẹ máa mú kẹdẹ máa gbélé so tó bá fún lápọ̀ìntìmẹ̀ntì kan báyìí tó bá padà débẹ̀ wọ́n á ní emergency àwọn situation tó surgery lọ ní láti ṣe fún pé àwọn surgery tó tún lè lu tiẹ̀ lọ́tún ti wá so tó bá ti tún wá báyẹn wọ́n á tún gbé tiẹ̀ tó ń wo pó sì lè máa òun ṣáàtì lè máa òun ṣe mí ó sì mí lọ sókè mí lọ sódò wọ́n á gbé tiẹ̀ yẹn lọ síwájú ni. so ṣe ń ṣe nìyẹn tó pẹ̀lú ẹ̀kọ́ àtúmọ̀dúpẹ́ fọ́lọ́wọ́n ọba private hospital lọ́dọ̀ wa bí ìdẹ̀kùn tún ni tòkọ́lọ̀ ọba kó bá wa tún lu wa ṣe kó bá wa tún àwọn olórí wa ṣe nǹkan ọ̀bànújẹ́ ni kọ́nà sì bá wa san Buhari lẹ́sàn-án rẹ̀ torí pé ẹni tí ó bá mọ pẹ́ dú ẹni tó bá mọ núrò yẹ kó mọ pẹ́ dú àwọn èèyàn kọ̀ ya láìmoore àti pé àìmọ̀kan pọ̀ ṣùgbọ́n ìyà aláìmoore yẹn ó wà lára tó pọ̀ ẹ wo iye ẹ̀mí tó ti sọnù ní Ìbàdàn expressway ṣùgbọ́n pẹ̀lú ẹlẹ́nujọ́ mẹ́ta ẹ̀ látara ọ̀nà tó ń ṣe yẹn ó reduce ó reduce because oníkálukú ń sáré lọ lójú títí ọmọbi tó ń lọ ọmọbi tó kọjú sí ó lọ túbọ̀ fún wọn lọ́wọ́ gbogbo àwọn ọ̀nà yẹn láti Ìbàdàn kọ́ wá sí ọ̀nà yẹn tó gbómọ̀ṣọ́ dé lọrin bẹ́ẹ̀ kóun náà tún tẹ́ lọ báyẹn ṣẹlẹ̀ pàṣípẹ́ǹt ni káwọn èèyàn máa lọ láti èkó lọ lọrin kó jẹ́ pẹ̀lú fọkànbalẹ̀ àìmọye ẹlòmíì ẹwà àwọn tó lọ sí jẹ̀bú gọ̀ǹgọ̀ ẹ pé ṣàgámù yẹn náà máa fẹ́ gbà torí express tó tẹ́ ni. ẹ wá wo Kwara State kọ́nà ọba kó ṣàánú nígbà first time kò ṣọ̀nà kọ́kọ́ mẹ́ẹ̀ gbogbo ètò jẹ́ federal road tó yẹ kí wọ́n facilitate wọ́n facilitate ẹ̀ wọ́n kàn jẹ owó yẹn nígbà oṣù ọdún mẹ́jọ tiẹ̀ tán tí ó gbé Fatai síbẹ̀ gbogbo ìjọba tí Fatai náà ṣe wọ́nranwọ̀nran náà ni torí pé Sàràkí gbogbo owó tó bá ti wọ́ fíìsì òun ti dá sí méjì wọn rí nǹkan kan ṣe ẹni tó débẹ̀ láti òun ló dàbí kó tún ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀. ìṣòro tá ń báyé nìyẹn àfikọ́ ṣàánú fún wa ẹ wo tó jẹ́ ti ìbàdàn yẹn tí by public tv program báwọn làwọn ò jẹ látara pé kí ni òun àtàwọn buhari ìròrí wo jọ náà so àìmọye àìmọye bẹ́ẹ̀ àwọn tó wà ń yìí àìmọye àníyàn dáadáa tán ni ẹ wo lẹ yíbo náà tá à ń sọ yìí bíríìjì yẹn wọ́n ti sọ di méjì. kódà náà máa parí ẹ̀ ní àìpẹ́ yìí ẹ wo nẹ́fà ṣé bí náà ṣe rí ń sìn lórí ní ọdún mẹ́jọ sẹ́yìn ni kò rí bẹ́ẹ̀ sixteen billion dollars ẹ wo iye tó wó yẹn jẹ́ sixteen billion bó ṣe million. àìláàánú èèyàn ni kọ́lọ́ọ̀bá kó jọ kó bá wa tún gbogbo ẹ̀ ṣe kó bá wa kó sí wọnú kó sì tún àwọn aráàlú náà ṣe tòró dàbí pẹ́ṣẹ́ wa àti báwa náà ṣe rí òun ló ń bì kọ́nà ọba kó jọ gbogbo bíi tí ó ń gbóná kọ́nà ọba wa sọ di tútù àwọn tí wọ́n pàdánù èèyàn wọn náà kọ́nà ọba wa kún wọn tó wà rọ̀ wọn lójú torí páwọn èèyàn tó bá jágbàlagbà tó járúgbó nínú tó máa ń yá pa àgbàlagbà nìyẹn ikú ọmọ èèyàn bá ara wọn òbí wọn yẹn á ah, ọtí ní irú wọn drive wọn wọ mọ́tò ni ẹ àwọn kan kú nu wọn bí ṣe wò ó wọn torí irú àwọn ń pè yẹn náà nínú àwọn tó survive ni nínú yẹn lásìkò bá ti tó máa wò pé kò òun ni iye ilé tó ń ṣẹlẹ̀ yìí lọ́dọ̀ ti wá ń bí kò sì sí gbogbo nǹkan a máa rìn pẹ̀lú kádàrá ni ọ̀nà oníwà inú ọ̀túnmọ̀ ọ̀dìnà tẹ́ bá ti ṣe dáadáa àwọn náà ṣe dáadáa pẹ̀lú àbí aṣá máa ń fojú ara wa rí níbẹ̀ ni kéèyàn bá ti lọ máa ṣe lọ́ọ̀ pẹ̀lú ẹ kádàrá ni kádàrá báwo ohun tó yẹ kẹ́yìn ṣe ṣe ti ṣe nígbà tí wọ́n ṣe ọ̀nà Ìbàdàn sékòó ṣé wàhálà tó wà bí òdínkù kí ìyàwó máa jẹ èèyàn kó sọ pé ọlọ́run ti kọ́ pé máa jẹ ìyà náà ni ọlọ́run ti kọ́ pé máa jẹ ìyà náà ni àá ah, má ti ìwọ kọ́ ló máa sọ pé ọlọ́run kọ́ pé ó jẹ ìyà gbogbo ìdààmú tó yẹ kéèyàn ṣe gbìyànjú àti ṣe. bẹ́ẹ̀ ni.